الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسبف الله أنت رأيك أتيك فأسواج جيدا ألفاوا ألشقاوا أفاوا النبي محمد صلى الله عليه وسلم kí ọlọ́run kọ́ ọba náà bí náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà tọ́lọ́run òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfàmì àlàyé tó láǹfààní dájẹ lórí tíra bàbá wa muhammad bin abdul wahabi kitab tawhid tíra ti ń kọ́ wa nípa usulu din kọ́ wa nípa tawhid ìmọ̀lọ́run lọ́kàn báàbù tábẹ̀rẹ̀ láàárọ̀ ìlànà báàbù máa jẹ́ àfikọ́ àná wọ̀ náà wíhìn باب ما جاء في كهانة في الكهانة àlàyé tó wá nípa àwọn alábìgbà àti tó bá jọ mọ́ bẹ́ẹ̀ alábìgbà àwọn tó máa pè gba àwọn ọmọ nìkan pamọ́ àlàyé tó wá kí n ṣeré àwí gba àwọn alábìgbà àtàwọn tó jọ bẹ́ẹ̀. النبي صلى الله عليه وسلم sọ́nà wá gbé mẹ́ni ata ara àfàní ẹni bá lè bó yẹ̀mí wò ẹni bá lè bá yẹ̀mí wò fàṣàlá o à ń ṣe ìn tó béèrè kankan lọ́wọ́ ẹ̀ pé tó mo fẹ́ pàmò ẹyẹ nǹkan báyìí fẹ́ gbéyàwó ni mo fẹ́ travel ni mo fẹ́ ṣe nǹkan báyìí sọ̀dọ́ka máa yẹ kóòlù tó bá sọ pé báyìí ní ọ̀sẹ̀ tó fi gbà lam tukbal lahu salatu arba'ina yawman wọn ò ní gbàrún ẹ̀ wọlé fún forty days àpòpọ̀ ẹ̀ kò ti yíra ẹ̀ tó ń bá ní ilé bá ní forty days àtàrà ìfọwọ́ ẹ̀ pé ń tọ́pọ̀ ni máa lo seventy àbí forty fún kan bí yorùbá bá sọ pé ẹkùn ọjọ́ mẹ́ta kò mí ní pé ọjọ́ mẹ́ta péré ni ọjọ́ bá ní kwana bíu kò mí ní pé ni bẹ́ẹ̀ ń dárò lo forty àbí seventy ẹ̀rẹ́ pọ̀ tọ́rọ ni anabi sẹ̀rẹ̀sẹ̀lẹ̀ ni mẹ́ni ata aráàfàn ẹni bá lọ yẹ̀mí ó ń yẹ̀mí wò ìka ní yẹ̀wò ni ìyẹ̀pẹ̀ ní yẹ̀wò ni ẹni sì ní aráàfà ni pé ẹni tó wá mọ tó tó lè mú mọ tó pamọ́ fẹsọ̀ dẹ́ka obi máa yẹ kó ó bá gba tó wí gbọ́ fàṣà aláwọ̀ àṣẹ ìlú ó bá béèrè ìkẹ́kẹ́ lọ́wọ́ pé فصدقه بما يقول تبعد بانتو يقول لم تقبل له الصلاة أربعين يوما أعني يقبع من يولي for 40 days قل ينفع ما يقبع نيه قل ما دانوارو لا لا يا إيه ما يقبع يقبع من يولي قلوا دانو الكهانة قلوا كهانة جمعوا كاهن أيو كان جا كاهن jẹ́mú ẹ̀ náà ni kòhánà àwọn alágbègbà wọ́n káànà tó àìdàn gbọ́dọ̀ tó ń pè ní káànà jẹ́mú ọkáàhìn onáà ni gbólóhùn agbègbà títẹ́ wọ́n kọ́wọ́mù ni ẹ̀kọ́ lónà fi àyà ilẹ̀ arab àwọn ará kan tó máa wà àdúgbò ọ̀kan ní ọ̀lẹ́ lárúbáwá sínú fàwọn ní ẹyẹ láyàwó tiẹ̀ ما سلاجوا يعني وما إلى ذلك وتتصل بهم الشياطين هما سوقوا شيطان هما نيا سقطوا قلوا قلوا شيطان وتورب بهم أما كان في السماء هما فانروا ينتوا عنه سماء تسترقوا سمعوا من السماء هما ديروا هما ديروا gbàtà agéègì wọn ni díra ọba já èyí ńlá kan ló kú ara àti rujuma al-shayatin àwọn ìràwọ̀ ọlọ́run fi fi òkò tí wọ́n fi lé wọn wọ́n bẹ̀ jí ọ̀rọ̀ ẹgbọ́n yẹn lọ́wọ́ àti ìràwọ̀ lé wọn òye tẹ̀sílẹ̀ gómìnà sẹ̀mà ọ̀tọ́rọ̀ tó bẹ̀rẹ̀ káyìn bíi tó bá rí gbọ́ yẹn ní wàá sọ fún alábìgbà yẹn a máa káyìn fi sẹ̀mà nípa tó gbọ́ lórí yẹn وتخبره قائل به ثم قائل يضيف إلى هذا الخبر ما يضيف به من أخبار كاذبة ألا يبقى ما فنيرو يكبي بيجي ونو عفكم تيكم كبا يسلين كبا يسلين إذا كما صفح بيجي ونو في تيكم نو أو يوفي تيكم من الأخبار الكاذبة إنه أمر هيرو ويخبرهم ناس ويخبر الناس فإذا وقع مما أخبر به شيء تواجه كخبا سلمون توين كوي شوالي باو سما سوى با سلي سما ما تبا سلي بي بي بيك يلعب باوينون انتو توي أما سلي فإذا وقع مما أخبر به شيء اعتقد الناس عالم بالغيب أو يوعى بيك بيا إليه بي أمني من قاتل قما دوليو سلي لسلي فصار هم يخبرون عن الأمور في مستقبل يقعد بكين إذ هم يخبرون عن أمور مستقبل هم عاروا يمكن كبا يسلين كبا يسلين كبا يسلين ويقولون سيقع كذا ويقع سيقع كذا ومن كبا يسلين كبا يسلين وليس من الكهانة شيء من من يخبر عن أمور يدرك بالحساب كيف على بالبلد بين كانتين níjọ́ pé a gbé lórí ìṣirò ni bí nǹkan mọ́ mọ́ sọ fáwọn èèyàn pé àwọn nǹkan mẹ́ta pé kìí ṣe pé ìmọ̀ ni for example ní ìsàwà bí aago mẹ́fà àbọ̀ ní ìsìnkú àti mistake àbí bí aago mẹ́fà gbogbo wa máa gbé bàtà aago méje ìrọ̀lẹ́ yìí ilẹ̀ oṣù àwọn náà ń sọ̀rọ̀ nípa bí ọ̀sẹ̀ kọ́ ni àmọ́ kí ló kí ló mọ́ wa sọ báyẹn inú ìṣirò ni inú ìṣirò àti mọ̀ pé by twelve hours time ilé ọmọ su àyùbẹ̀ kọ́ ni inú sòrò ní kéde pé èyí ò sí ìròlẹ̀ yìí ò kéde pé bóyá àmọ́ tó pamọ́ ó di bìrì hisab fa iná ọmọọrọ lẹ́bi tó dọ́kọ̀ bìrì hisab mẹ́sàn-án mi ò kà á nà àwọn nǹkan dáhùn náà pẹ̀lú ìṣirò kéde ní tíkọ́ ìdíkẹ́ kọ́ á nà mí bí àwọn ọdún máa ṣe pírídìsì àbí máa ṣe lórí tẹlifíṣàn pé ojú ọ̀rọ̀ mi báyìí tuntun mu mi báyìí fúlọ́ọ̀bì wà mi báyìí ó di eyín eléyìí kéde nínú àlámà كعالم في شيء كما لو أخبر من القرآن كسوف الشمس ما هي أموه أموه فسرني أدو باي باي باي باي باي أدو باي باي أموه وهو مبتع أو خسوف الشمس أبي كمر أبي أسبوع فهذا ليس من القرآن مبليك لك سنه أبي بقى لأنه يدرك بحساب إذا كنت يسيروني يسيروني أسكوباين كباي بزل أسكوباين كباي بزل كما لو أخبر أن الشمس تغرب في ساعة في عشرين من البرج الميزان يقول بقى أورو كوا أورو أورو أورو يوو من 20 hours time أورو يوو يوو مثلا في ساعة كذا كذا lásìkò báyìí báyìí báyìí nínú àsìkò báyìí báyìí وهذا ليس من علم الغيب ليه كذي نما تقمن كما يقولون من منماوي إنه سيخرج في أول عام أو عام الذي بعده مذنب هالي ثم يقول ني بيرادو يو إن كبا يوصل لنا ورعبا يو يو أبي ني عيادو يو إن كبا يوصل هو نجم له ذنب كطويل هنا من يعني رواقتني تيل تقوم تقوم وهذا ليس من الكهانة في شيء وليه كده بباني لأنه من الأمور التي تدرك بالحساب تقول على أمريكا كانت أما أما قالوا يسيروني رافن باي باي تمس باي باي باي تمس باي فكل شيء يدرك بالحساب gbogbo nǹkan tá bá ti mọ̀ pẹ̀lú ìṣirò fa inna al-ikhbaru anhu walaw kana mustaqbalan la yata'abbar min ilmi al-ghaib kódà wọ́n gbé kàtí ọ̀sán padà sẹ́lẹ̀ pé ah, àsìkò báyìí òjò ọ̀rọ̀ àbá báyìí òtútù ó mú ọmọ ìrìnàjò

لأنه أيضا تستند في أمور حسية تريد أبحرك انت تعفير انت تماني انت تماني وهي تكيف الجو هو لوري بي ولا ولا بعدين تشينج نيسي بقى ينو بقى بلو بقى بقى انه ديسمبر او عبر انه يقول لي وما الى ذلك سوف تراك بقى بقى كيسي وما الى ذلك لأن الجو يتغير على صفة معين تري إسيسي إبا أبي إبا تين لو أبي إنا يجينا يي أما إنتين لو يلاوا أبي بي بي بي لو وجمو وما ذلك لو يصفة كتامني تورب بالموازن أما ما قلوا أنه سوان بي أرمبا دي مول الدقيقة تو تو تو تو وجه عند ضمان ويكون صالحا لأن يمتلك فبي آه، ولا تريه كاي وجوره أو لا يمتر أبيه جونيره ونظير ذلك من علم البدائي إذا رأينا تجمع القيوب والرعد والبرق وثقل السهام إلا أنه نتعب توتوه وعناه نفعق الله عنه إذا رأينا تجمع القيوب تبارك Eh, ní kurukuru bí cloud ẹ̀sùn òjò àbí ní kò jọ wọ̀rọ̀ àti tààrà àrà sán wọ̀lbárak tààrí ìtìmá ń tí ń sẹ́lẹ̀ àbí sí yá dárí pé a òjò ìjìbó lẹ́ o pé yóò ṣẹ́kọ̀ ó lè ṣubá ju bá ń lọ kó sì máa sára kó lè máa rọ̀jò ó sì wà lè rọ̀jò ó lè máa ṣùgbọ́n kọ́ rọ̀jò àlè yóò ṣe pàǹtí ẹ̀ńzẹ̀l mọ́tà falmọ́ẹ̀mù iná máa sẹ́nàdà ilé iṣẹ́ olùmọ̀sọ́s gbogbo ń dọ́gba bá ní feelings àbí màkan àbí sèrò kan gbé lórí o falẹ̀ ìsàmì ẹ̀mí gòyò mímí lọ sí mùgẹ́ àmà ẹ̀dùn lónà ọ̀nà ààrẹ min olómo òmòrò min ilmùgẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì nípa wọn máa ń lérò pé gbogbo nǹkan báyìí wọn wà nínú ìmọ̀ àkọ́kọ́ ni ويقولون إن تصديق بها تصديق كهانة pé ẹni bá gba irú àwọn tó máa pìrìdìtì pé ojú ọ̀rọ̀ mi báyìí ọmọ ìrọ̀lá rẹ̀ tó bá gbàgbọ́ òun náà gba ìtọ́pamọ́ gbọ́ ní ara gbogbo ohun tá a bá gbé mọ̀ pẹ̀lú ìṣirò àbí tá a pẹ̀lú feeling kí ẹ máa takò àbúrò ni kí ẹ máa takò àbúrò ni kàmá kára ṣàfà rí i yá fà wá ṣàfà rí i ti sọ. فكل معلوم تحسب بحس فأول علوم بحس أو حجة gbogbo ndé máa nífìlà pẹ̀lú pẹ̀lú ọjà díẹ̀ bá máa kàbé fàtó نكره كما تقول جعل كبير بالجعل في انتهى فراتي اي مكاني اي مكاني كما تقول تقول ما بدوري ما يرو كالندا ايدي wọ́n gbé oṣù ọyọ̀ báyìí oṣù rabiul awal pé rabiul sani ọjọ́ thursday ní ọjà ni ọjọ́ friday ní ọjọ́ kejì ọjọ́ saturday ní ọjọ́ kẹta àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n ti sọ àbí bẹ́ẹ̀ kọ́ ni omi lè bọ́ sí omi lè máa bọ́ sí àmọ́ gbogbo ẹ̀ kéde fi tó pamọ́ ni pẹ̀lú mọ̀lẹ́ òbí kalẹ̀ ó ti yé wa ó ní ìlàṣẹ́ ìlàpẹ̀kẹ́ ìlàkánà dáàlì kan sáànà bí ṣẹ̀rẹ̀ ẹ máa ń takò báyẹn bí àgbẹ̀ ń takò ṣẹ̀ríà ni wallahu ta'ala a'lam. wa alaikumus salam So it's really, they are really necessary wọ́n gbàdé wọn àwọn tí wọ́n ń lòrà wọ̀ náà àwọn náà máa ń sọ pé lórí ìmọ̀ calculation kan làwọn ti ròrà wọn táwọn fi predict nǹkan ṣé àá sọ pé àwọn náà orí ìmọ̀ yẹn náà ni ó dà pé wọ́n dà question yẹn náà ni pé kò nígbà tó pé ìmọ̀ ni pé àwọn ní calendar àtàwọn ní àwọn náà sì ń bá ìjọ náà lórí ìmọ̀ yẹn. so alhamdulilayi bẹ̀rẹ̀ mi mi ò máa ń pa àmọ́ ìtọ́jú dáa jù náà ní kí n jìjà muhammad ó bá sọ́gbọ̀n àwọn problem sọ́pọ̀ ó ní innal halala bayyinun wa innal harama bayyinun wa baynahuma umur mutashabbihat la ya'lamuhunna kathirun minan nas ó ní halal fojú hàn haram náà fojú hàn láàrin halal àti haram yẹn àwọn وأن ومن اتقى الشبهات فقد استقرع لدينه وإرضه أنت ما صرع فنطو مجوين إليه تلا فلو يسنع في يوم الوابع ومن وقع في الشبهات وقع في الأعراف أذيوا أبا ريا ما سوان سبوا وان وان وان وان omi ìṣirò ni tẹ́ pé kò sábúrò bí abá ti sọ́bọ̀ wa àmọ́ wọn kí àjẹ̀nú mọ̀ máa ràn wọ́n lọ́wọ́ láti sọ ọ́nà yẹn fún simple example ẹ wo pàǹtẹ́ẹ̀kà pàǹtẹ́ẹ̀kà ńgbà kan bí mi ti mọ̀ wá sí bí àgbo bí agúnmu kankan ó mọ̀ sí àwọn èèyàn nígbà máa mọ̀ wọ́n pé àwọn aláàfáà kan báwọn ológun kan máa jókòó sí wọn ṣe pé àwọn ni wọ́n mọ̀ sọ pé àgbo nǹkan kan tó gba yóò tún fi nǹkan báyìí nǹkan tó jọ wọn bí ẹbọ bí ẹbọ bí ẹbọ ṣe pé zẹ́lá mo sọ fún bàbá lọ́yọ̀ọ́ sápẹ́sálá kí ẹ máa ń pa àgún mu kọ́ máa ń pa àgún is very good yóò fi àwọn èèyàn àmọ́kọ́ yẹ pé lórí islamic knowledge ni ó yẹ lórí ìmọ̀ islam ni kọ́ ọmọ àgún wa àwọn bàbá wa mọ́sọ̀ fún yọ̀kan orí fọ́ mi seriously orí fọ́ mi sí ọjọ́ pé ìjùmọ̀ àrùkú báyìí ẹ̀rùkú wájú mi yóò sì bọ́lẹ̀ ọdún pé náà ni alájà brazil kọ́mọ́sà fún yìí wọ́n bá ní àà túlùnù wọ́n bá bọ́ sí ẹ̀kú tí wọ́n bá wọ́n gbé kàtúrò rò bí kàtúkù kàtúkù mú ròdù mẹ́rin wọ́n bá wọ́n mọ̀kàn lọ́k wọ́n bá bọ́ sí ẹ̀kú tí wọ́n wọ́n bá jáwọ́ ìwé wọ́n bá fi ọ̀sẹ̀ wọ́n fi mọ ìwé wọ́n fi gbomi lórí ẹ rò pé wọ́n fọ nǹkan kó lórí yìí àti ìkóńjokó yẹn tí kí yẹn fi tó fi lọ lóun kọ́ máa kọ́ sábà mú mẹ́ àtọ́gbọ́n wọn lọ pé àpọ̀pọ̀ àwọn èèyàn máa rò pé káwọn èèyàn máa mú símpù níwọ̀n àbí kò gbé àpá aṣọ kankan sí ni àpọ̀kọ̀ ṣètọ́ náà wàá bá wọn lọ́wọ́ tẹ̀ ti wà bó ṣe rí nìyẹn. Naam. Forty minutes over a period of time. What God is better than the Bible is the same báwo ló ṣe kú ní ìgbẹ́ báwo ni èyí ṣe ń tẹ̀ gbogbo ẹ̀ náà náà tó wò ó usually you fit tell the person by the ó wà wà á bẹ̀rẹ̀ nọ́mbà wò ó ìlú olóòlò tó bá di nọ́mbà wò ó wà sọ pé lọ́nà ò ní bóyá ní eight of December láti tẹ̀ twenty years ago wọ́n ti wo báyìí bó ṣe rí ni ó yẹ kó rí báyìí sọ̀rọ̀ pé òbí tẹ̀sán nínú bá tẹ̀lé tó bá lọ mọ̀ tó bá fẹ́ ṣe tó bá lọ sí jógráfì àti bá lọ sí gbèsè gbèsè ọ̀tọ̀ gbogbo ilé wọn ó mọ̀ lẹ́kẹ̀kẹ̀ wọn tó kọ̀ lọ rẹ̀. ó wo ni kò sọ bí ẹ̀ ló sọ di ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò sí kò ẹ wo àwọn bàbá àgbàlagbà yẹn. bẹ́ẹ̀ ni o kò sí ọjọ́ yìí náà fẹẹ ṣe sọ oògùn tí wọn sọ pé wọn jẹ fẹẹ fún yẹn lọ fún ilé ìgbò wọn ṣe ìdúró òtítọ́ ìrẹ̀lẹ̀ nínú tó bá bẹ́ẹ̀ lọ mọ́ òun mọ̀ nígbà máa ewé kan báyìí tó ṣe rí ewé yìí lè máa ń mú báyìí tuntun tó wà nínú rẹ̀ ní tó wà nínú rẹ̀ ní tó bá bá ilé ìgbà ilé bẹ̀rẹ̀ ilé yóò ṣe báyìí tó lè ṣe báyìí kó sá fún ọ̀gá ń bẹ̀. ọ̀sẹ̀ lè mọ̀ sọ ìṣúná ìṣúná ìṣẹ̀kẹ́ fẹ́ pé nìkì ọdún ti wọlé aláìsí jìbìtì wẹ̀rẹ̀ wọ́n dà wọ́n ti kọ̀m̀pútà yẹgbẹ́ Àwọn iṣẹ́ oríṣiríṣi bọ́ tó bá ní kò fìyẹn ibẹ̀ náà lẹ́yìn tí ó bá ní mọ́tò pé kìíkà tí ó sọ pé báyìí báyìí báyìí láti báyìí báyìí báyìí. Ìjẹ́ ti fún àwọn òṣìṣẹ́ àìsàn fún mọ́tò bí ìdúró ju jíjẹ. Wọ̀n kéèyàn mú ewé nìkan ọlọ́run sànù. ìlú èdè ìgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn làwọn ń lù wọn kí ló ń ni wọn. àtọ́. wọ́n lè gbọ́ àmọ́ sábẹ́ ìsáàdì ẹ̀wọ̀n yọ tí sàbẹ́kà gómìnà rahimahullah tí ó ròyìn fún wa tí ẹ bá gbọ́ sí abdulkadir pẹ̀lú àwọn ọ̀rọ̀ afáà tí wọ́n sọ pa báyìí yóò wọn islam rìjìnàlù fi àwọn méjì ni wọ́n mú wa ẹ̀rọ fi ẹ̀rì pé abdulkadir jìlá yóò wà nù wọn bẹ́ẹ̀ ni ibùdó tèmi àrẹ́mọ̀wúlà bẹ́ẹ̀ ni eh, Umar bin Abdulaziz àwọn méjì ni wọ́n ó di wa so with this ẹ̀rì pé àwọn èèyàn lè máa gọ sóbi alẹ́yìn kọ́tìn kéde kankan lọ́dọ̀ common person ẹ̀ tó ń pè láàfà rẹ̀ ní yẹlẹ̀ o àyè bẹ́ẹ̀ kọ́ ni àfà àfà rẹ̀ gbóná ọmọ ẹ̀rọ lẹ́nu kẹsàn pé gbogbo kùn dín ìsàlẹ̀ kòtò àbí ìsàlẹ̀ àlòpọ̀ ọwọ́ ọmọ náà àtàn lọ́wà ah, ah, mi sọ pé èmi sọ pé mo ní ẹnìkan tuntun bá ń pé ó wà lọ́wọ́ yìí. Ah. ọlọ́wọ́ sànù wa ẹ wo àwọn àdúrà tá a mọ̀ gbogbogbò. Ah, aláàjì sá akíndélé ọlọ́run bá kó bá ti dára fún bàbá yẹn nípa àwọn àṣírí ògùn yẹn ọlọ́run ní bàbá yẹn ti sọ̀rọ̀ náà ẹnì kan wá fẹ́ bímọ wọ́n fẹ́ sọpírẹ́tẹ̀ àìsàn àmì ọ̀sọ̀rọ̀ wa ni mẹ́tí kò sọ̀rọ̀ ẹlọ́lẹ̀ kí àti ìdìmọ̀ fẹ́ fún yín àárọ̀ yẹn o bí bá mú nǹkan mi ni. ó ní ẹni mo fún ẹ̀gbọ́n mi ẹ̀kọ́ mo fún bàbá yẹn mẹ́ ń parẹ́ ṣe afáàjá ní pọ̀pù èké ilẹ̀ sàmà òṣìṣàkọ̀t níbi wọ́n ìdàlẹ̀ àrùdù mọ̀dájú wàhálùkàt máa fi ha wọ́tàkálùlàt búrú yìí ní àwọn afáàrù ní pé àwọ̀tẹ̀ yóò tún tó wà náà jáde yóò tún jáde mo fẹ́ fi lò fáwọn bí mẹ́fà ní wọ́n láì tẹ̀lé bí yẹn mẹ́fà mẹ́fà sísà kan ti gbé wọ operation uh, tíátà nílẹ̀ gbé yẹn tíátà wọn dókítà yẹn uh, àbí yẹn tẹsán operation kọ́kà jáde lọ ní mọ́ àwọn kankan kó kéde òbí mọ́ sọfọ́pọ̀ rẹ̀ pé kí ìdàtàmá òun ṣọ́kọ̀t dé wàhálà lọ́rọ̀ bí i àwọn ọkọ̀t wàhálà kọ̀t máa fi hàn wọ́n tàkàlẹ̀ ẹ̀kẹ́ níbẹ̀ àìsàn lọ́fún mi kò sí mo fún àbí ọwọ́ bímọ bí òbí mọ wọ́n sọ fún mi pé ah ọmọ ẹ̀gbọ́n mo jẹ ẹni mo fún ọdún àti òṣèré òye ẹ̀gbọ́n akẹ́yìn wa máa lo ìfún olú àjẹ fún òun máa ràn ju eléyìí yóò gbé mi ń pa eléyìí eléyìí wà plain sí àní kọlọ́dínà lẹ́yìn náà tí wọ́n ń tí àyà yẹn sọ ọjọ́ máa ń ta afẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ pé ń tó wà nù rẹ̀ kó jáde símọ̀ sẹ́bí láyẹ̀ sára ọ̀ ẹ ṣeun àwọn tó bá gbé máa ràn jù káàkiri àdúgbò. ọ̀dọ̀ ìrọ̀ ń pa láàmà àwọn gan wọn bìbí bí wọn wọn pa nípa pọ̀ pọ̀lọ́ ẹ̀. ó di nínú àánú ọlọ́ọ̀ba bí àwọn ilé ti bá yóò sùn ẹ ló sàn àmì ìrù báyìí báyìí báyìí ló lè farabalẹ̀. bá a gbọ́ bá a gbọ́ kí fásitì à sàlátù Ibrahimiyya kéré sọ́tò ìṣẹ́kàsí àyàsára karùn-ún ó tún bí ẹ̀ mẹ́rin márùn-ún mo ti fún báyìí gbogbo wọn alhamdulillah rabbil alamin ọlọ́run ní kò mọ̀ bíbẹ̀ láyọ̀ so irú bàbá lọ́yọ̀ tí mo ní kọ́ lè kọ́ tẹ́ abẹ́sẹ̀ sọ̀dá yóò tí ọ̀lọ́ lè kọ́ máa ń fi ṣe mahmood dr Mahmoud, a máa ń pè dr Mahmoud, àyọ̀ ti fẹ́ẹ́ nìgbìgbà láti 1993 dr Mahmoud. Ah, kan náà professor department wa nígbà ní ṣé doctor náà rẹ̀ máa pè ní nǹkan ẹ̀rọ eh, máa pè doctor doctor doctor ó sì ń kẹ́ ẹ̀rẹ́ ni ah, ọmọ ń pa kíní àgbo rẹ̀ yóò nígbà tó lọ́ọ́ dàn án doctor sọ̀rọ̀ náà wò lọ́mọ rẹ̀ ọba gbádùn níwá dé mú wá lọ tí wọ́n ti kó ní class náà ní lẹ́kṣà ọ̀dọ̀ rẹ̀ mú máa jókòó sí wọ́n ti ṣe ìkọ̀lẹ́mọ̀ ọmọ yìí ń dààmú wa ìyàwó rẹ̀ ní senior nurse ọmọ yìí ń dààmú ọmọ wo ni mo nù kí sọ lọ́dún bí ọ̀sẹ̀ kan ara ń gbóná ni bá ní à ẹni mahmood a ní ẹ̀mọ́ máa pé ọ̀gbẹ́ni ní dr ama ní à ọlọ́run máa fi ṣe à má lè pe mahmood ní lọ náà máa ó òun náà máa ó dókítà mo ní àwọn náà wàá fẹ́ bàjẹ́ nù mo ní ọ̀wà abẹ́lẹ́ ọba kọ́lọ̀ ní kó ṣeé ṣe kó fi dùn pé dókítà rẹ̀ hàn pé dókítà rẹ̀ kì í ṣe dé ti pípa mi ti dókítà kì í ní akẹ́nifà làwọn àjẹ lọ́dọ̀ rẹ̀ ló bá ṣẹlẹ̀ ló bá ní tún bá bẹ́ẹ̀ ṣe fún dókítà mo bá ní fún wa bá wọn àmọ́ wọn wà ló wá ṣe irun sí wọn lálẹ́ pẹ̀lú ògùn ọjọ́ thursday ní ilé sábà lọ sùn lójọ friday ó ti di monday àbí tuesday èmi bá ọwọ́ àkàmù náà tí wọ́n tuesday mo lé kiri gbà ah dr suleman ni dr mahmood ni lóòótọ́ o dr ni lóòótọ́ o ipò ọkàn fún kìnnìkan wọn ló ti ra ọmọ yẹn lára kò sí jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọ tí èso ó kàn sùn sílẹ̀ sílẹ̀ yìí ah dr ni lóòótọ́ mo lóòótọ́ mo wá dr mahmood mo wá ní sọ́tọ̀ lórí pé ní ìtọ́lọ́dún yìí wọn pé dr ni ọ ó ní mo mọ́ aláàjì náà lọ síbẹ̀ aláàjì bàbá àti tẹ̀sílìm àti aláàjì ti ń bẹ́ ìbí lọ ibẹ̀ láì mọ̀ ẹbá ti dé skul báyìí ti máa ti wọ kíláàsì lọ tẹ̀sílìm àbàbà yóò wọ́n bá tó tẹ̀sílìm ọ̀yọ̀yọ̀yọ̀ kí tó jáde jáde àlùkálù kí tó jáde kó lè kíláàsì wọ́n ti lọ wọ́n ti dé ní ọmọ pé nìkan lọ ní ọjà lọ sílẹ̀ pẹ̀lú wọn ní ilẹ̀ tọ̀wọ́n wọ́n ní aláàdì kàtíra àmọ́ wà aláàdì tó ká ọmọ sọ̀rọ̀ mi tẹ̀sílìm láti mọ̀ ìjọ wọlé rẹ̀ kan bẹ́ẹ̀ lè mẹ́sàn àbíkì sẹ̀rẹ̀ pé aláàdì mẹ́sàn fọ́ káwọn sí ọlọ́wọ́ kó sàánù wa sọ́wọ́n mọ́tò mọ́ ní ewé kaba ẹ̀yìn aláàdì jáde kùlé wọn wọ́n fi ń sọ̀rọ̀ lọ́kù ó fọ́ orí mi ọ̀tẹ́ bí orí fọ́ ẹ̀rí lọ ni ní sẹ́yìn náà kéde náà gbìyànjú láti máa wú ewé mu kí lọ́kàn mi ó di kéde náà máa gbìyànjú láti máa wú ewé mi ọ̀ máa wú ewé yẹn ó di ogun kánú ọmọ láyé náà ní dógóyárò ewé dógóyárò àti ipò ara rẹ̀ kaba se ba se gbóná tó bá gbóná dáa káfí wẹ̀ káfí mú mo mọ̀ yín òun lóyún gbogbo Ah, gbogbo èèyàn mà àtọ́ ah, gbogbo ayíkọ́lọ́ mà. ẹlẹ́kejì gbogbo wa mà rọ́ọ̀b tímìn kí n kí n kí n bá fẹ́ rẹ̀ mí tí n bá ti mú rọ́ọ̀b méjì tó ti sínú mi gbóná tí mo da omi gbóná tí mo da asọ́bọ́ra five ten minutes tí mo làágùn dé kí n wá kó omi gbóná ẹ̀wẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àárẹ̀ yẹn ti lọ́nu ó di ẹ bó ti gbọ́dọ̀ kẹ́mi nù ẹgbẹ́ méjì mo méjì yẹn mi lójú àti àtẹwọ̀n ọkọ̀ sí òun àti ti mú làkó ègbé tí ẹ bá mú bọ́ọ̀gọ́ ẹran màálù àti òrí tí a fi rí ra wa bí tí bá ń dùnyàn bí egun lọ́mọ kí kò ṣe bí náà máa mà bí náà ti máa máa kiri díẹ̀ nù tọ́rọ̀ ọlọ́wọ́ pẹ̀lú wa gbọ́dọ̀ adé bẹ̀ àwa tọ́ ọ̀rí tí a kà lọ́dún yìí bí náà kà lọ́dún fún ọ náà wà. إذا مسلم لا فرجوا الله سعد ولا ترى القيامة سبحانك اللهم بما وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام بلا بدون هنا نعم نعم وعليكم السلام ها؟ máa sọ fún yìí pé mo fẹ́ sùn fún máa mo dé sà yóò ṣọ́ra nínú ọ̀rọ̀ àmì. ọmọ bíi. wọn ti kà ní ilé ìgbẹ́ ìpèsè àwọn ọmọ tó tó lọ ọmọ tó wọn kọ sọ fún mi. lábúrú mẹ́ ó ti dé yọrọ ànábi pé ètò àwọn àìsíkò bíi kìtìmán فإن لكل ذي ذمة محسود أو أو مفروض ẹ máa bí àbúkátà ẹ máa ṣe àwọn nǹkan yín kan bíbú àṣírí tí gbogbo náà bá ti ní ìmọ̀ fún àwọn kan máa bínú wọn ẹlòmíì kìí fún kan bínú ṣètọ́ àníbílùgbà àbò ló jẹ́ ó di eyín tó bí ìkànnì bọ́ sí ẹnẹ́kọ́ tó sọ fáwọn èèyàn ló di eyín náà. ìwà rẹ̀ mo fẹ́ ká àti pàdé mo fi bí mi lóbi lọ. Ẹ́ ó sọ pé sẹ́ka púpọ̀ fún mi wáyé tó tẹ̀lé ìwé gáàpù yọ kí ilé tó wá nílò ìwé ó lè fa ọ́dà sọ ó lè fa ilé ọmọ tí ó yà nípa ẹ̀ àwọn ọ̀dánù tó ara rẹ̀ lọ́sí. tí ọ̀rọ̀ àwọ̀ pé yóò máa gbé gbogbo nígbàgbọ́ lórí ìgbàgbọ́ lò tó tó bẹ̀ yà sí pé ó gbógun ìdágbẹ́sì ẹni àgbáyé tó pọ̀lọ̀ dájọ́ pé kọ̀ sọ lásán pẹ̀lú mìíràn ló fi sọ oye kọtẹ́lá àbáyé yóò ní kí kò ní kí yìí má ṣàdúà oye kí má ṣàdúà yẹn pẹ̀lú òwú ọmọ ọba sọ́n dára dẹ́dẹ́ kọ́ ni kí máa dókítà yẹn rí bẹ́ẹ̀ oye sọ tí má ṣàdúà àgbà mo lọ wá àwọn yẹn gbé àwọn sàdáwọ́ náà ọlọ́kọ̀ sọ wọn lẹ́sàn-án rí níjọ́ mo ẹ̀sìn bí nàìjíríà yà rẹ̀ kìrìjà lógo sẹ́ lógo lọ́la gbé lankumi làwọn yà wọ́n á kọ www work and worship work and worship ni mo wá rí wa ọ̀sìnkọ́ wọ mo rí bẹ̀rù iṣẹ́ oṣù tí a ṣù gbọ́dọ̀ yẹn ti di àṣù work and worship ẹ máa ṣiṣẹ́ ẹ̀ máa ṣàdúrà sí àdúrà wọlé ìbáda ẹ má trust pé ṣe tá a ṣe yìí bí ó ṣe rí nù àrọ̀ ẹ̀bẹ̀ náà ọba kọ́nà ọba bá ń yí kóbó kóbó síbẹ̀ ó di ọ̀ bó ṣe bó ṣe rí nù so iṣẹ́ dókítà yẹn kò dá àdúrà lọ́wọ́ iṣẹ́ àdúrà náà dá dókítà lọ́wọ́ ó ti yé wa aburú làwọn tó máa sọ pé ìyàwó àwọn onílọ tútù tó gbé gbẹmọ ẹgbẹ láàlì lára ọ ṣeré àwọn oníkẹ máa ṣiṣẹ́ ó di ẹ̀yìn tó ṣe rí nìyí wallahu ta'ala orí bẹ́ẹ̀ tó jọ. Ìgbọ́n ti tó wá sí àti àwọn ìdí ó lè yé tilẹ̀ ibi tó wá sí bẹ́ẹ̀ tó tó fẹ́ ṣe ní ọ̀nà ìyẹn ni. Àti àwọn ẹni ìdí ó lè mọ̀ ní ó ṣe ilé kìí ó lè fún ẹni wòsàn ọlọ́run tó àfààní wòsàn sí dédé ọlọ́run kó sànù wa àwọn oògùn ìbílẹ̀ yẹn wà gbìyànjú tó dáa ọ̀fẹ́ rẹ̀ mọ̀ mi kan ọ̀rẹ́ gan-an ọ̀fẹ́ ìtọ́ sí títà lọ́lẹ̀ gbogbo àwọn ọmọdé ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo ń gbé kẹsàlẹ̀ náà kẹsẹ̀ lórí ọ́fíìsì ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n kan ti bílẹ̀ alákàkà wà tó ṣogun yóò yẹn afẹ́lẹ́ jáde báyìí ní ọjọ́ sunday ló ní ọlọ́ọ̀nù ní ìdálàmù ọlọ́ọ̀nù ní ìdálàmù mistake tó wá ní wájú ní kí n fún ọ nídìí oògùn yẹn ni àbí kíkà sí fún ọkọ wa gbà àmọ́ bàdà ṣùkúrú ti wá gbà o bàdà ẹsẹ̀ kú mi òbí dẹ́rù ìgbàmọ̀ nígbà mi lọ pé kẹfún nídìí rẹ̀ bàbá ní ojú ọ̀rẹ́ náírà kọ́ ní thirty naira yẹn láti three ìsáàjì ọbẹ̀ rẹ̀ kiri wọ́n á gbà lọ́wọ́ wọ́n á ní kí wọ́n tó ṣùkúrú àgbà wọ́n lé kò yí ọ̀rọ̀ lù pẹ̀lú ògbọ́n pé àbí náà ń bọ̀ àti bẹ́ẹ̀ náà ah olùkọ́ ní ìkọ̀wá ṣoṣo mọ́ olùmí náà ní program ní ọjọ́ ọbànjọ́ náà so àti program táwọn náà ń lọ lòun náà ń lọ fákìlì tó dé ìlànà ó ti wá pé program rẹ̀ ó ti lọ́dún ó ti fi ní bàbá kan wà láti Kaduna kú wọn. olùkọ́ ní pé mo gba akéyìn ọlọ́run bá mi sọ ti fún mi wó láti Kaduna gba kí ni òun bá dé ọ̀pá ẹ̀kọ́ ìgbà bàbá kò mọ́kànmọ́ rẹ̀ òórùn ìgbẹ́tọ̀mọ̀ ẹ̀ yà lójú wa lóru òórùn ìgbẹ́tọ̀mọ̀ ẹ̀ yà lójú wa lóru ọ̀tán bá a ti gbúrò kàmọ́ mi ta ọlọ́run ló mọ yọ sí àti lọ ó di mọ arúgbá ọlọ́run nígbà yìí kankan sọ̀rọ̀ sẹ́ni kankan mọ́ná lágbé lọ́ọ̀bá ní kí ni ìgbà àṣírí yẹn ní báwọn aláyé ní màdìmáàdì fáwọn náà ọkàn mọ́ fún wọn ni wọ́n dúró kọ́lọ̀ kó kó sọ̀nù wa abẹ́rẹ́ kí gbàgbá fún yín ni ní àdírẹ́sẹ̀ náà ni ó sọ fún yín mo ní ìlàdírẹ́sẹ̀ ó dùn àti àbọ̀ aládírẹ́sẹ̀ ń bá yẹn láti gbàgbá gbà kọ́lọ̀ ọba kó wa àwọn ẹ̀rọ yìí mímọ̀ ń pa àwọn àmúmi yóò bá mi ọlọ́dún àforíjì wọn kò sí ẹ̀kọ́ gbàdúrà ẹnu láyé pẹ̀lú àgùnmù ni àgùnmù ni àgùnmù ni wọ́n tẹ́sà àwọn àdúgbò wọ́n dẹ̀ ní wọn lórí ìfẹ́ mi àmọ́ ọlọ́run ní kéèyàn fọkàn sí ẹ̀ka ìṣẹ́gà wò omi dẹ́dùn omi dùn nínú àwọn àgbómi yẹn gan kẹ́ kókó Ọlọ́run ọ̀sán ọ̀lẹ́sàn rẹ̀. Wa alaikumus salam mùsùlùmí èèyàn kà sínú mi kó mu èèyàn kà sínú mi kó mu ẹ kó mi kan ìwò nani máa fà ó bàbá tó bá tó mi òjò àbó mi zamzam wọn azamzam sórí ma sórí bàlá azamzamu lima sórí bàlá bí mo ṣe bí ìsìgbà tó wọ́n ti bẹ̀rẹ̀ zamzam ó ní azamzam tihamiyu tihamiyu azamzam bó ti tèmi nù azamzam tihamiyu tihamiyu azamzam. oníbèrè wọn ní orúkọ àwọn ibùdó àṣẹ láti kàfínàmì báyìí náà láti láwọn ti gbèrè wọn ní àwọn fẹ́ ìtọ́sọ́nà súnà nípa àǹtú ìfọhàn tú fún yàn àti nípa ṣíṣe rúkìá sínú omi fún yàn àwọn fẹ́ ìtọ́sọ́nà súnà ń parẹ́. èyí tó bá a mọ̀ jù ìtọ́sọ́nà súnà ni pé kí wọ́n ṣe rúkìá sínú omi kí wọ́n kéwòye tí wọ́n ń ní rúkìá náà yà á dùn à ẹran pé rúkàyà rúkàyà yorùbá yẹn máa pé rúkọ mọ sọmọ àwọn ọmọbìnrin rúkàyà bí rúkàyà ni pé àdúrà gbà òye rúkìá náà ni rúkọ ọ̀fọ̀ àmọ́ rúkìá àdúrà lòun alẹ́kìríkà jibril gawa tí wọ́n ti bisimilá àrẹ́kà ti kọ́lù ṣe yòóbí ká jibril ti bá lè sẹ́lẹ̀ sí gbogbo ẹ̀ fọ́lá kọ̀dẹ̀ kí ẹ ka fáti àti gbogbo ìrókè àmì àmì sẹ́lẹ̀ nígbà tí ejò sẹ ọba kan sí àwọn tàbí pé fáti à tàbí lọ́dọ̀ pé alọ́sọ fọ́ pé rókè àmì ó di èso rókè tó dáa jù tí à ń tún yẹn àwọn àfáà ń sọ pé nẹ́ẹ̀sì kùrán ni àbí yẹn náà hadithi ni kò àdúrà ni kò sábà rúbẹ̀ àmọ́ wọn àwọn tó wà ń túnyẹ̀ kó wọ́n sì mímu alájùmọ̀ ń parẹ̀ kó wọ́n sì mímu àti wàá ti bìdí nǹkan pẹ̀lú ẹ̀rọ wọ́n fà pé kéèyàn ṣe tuntun tó dá súnà mi lọ pé kéèyàn ka fàtí àtinú mi àbí kéèyàn ka àdúrà yẹn sínú mi wọ̀lú ọlá náà wọ́n ti ẹ̀ka ló wá sí ilé ìwé ó kọ́kọ́ sọ̀rọ̀ ó ní ní àmọ́ òṣù sọ lẹ́nu ó ní alẹ́ rẹ̀ lápá àmì olóhùn ṣe ìgbà tó fún àbúrò mi ti mọ̀ yẹn ó wá ní á wàhálà tí mo ṣe irú ọ̀tún tí mo mọ̀ ọlọ́run ló mọ wàhálà tí mo ṣe wá náà ju ọ̀run fún ojú ó ní àwọn àbúrò nígbà tó wá dé kàńdì kẹ̀ ìṣe àbáyọ̀ wá sọ pé tó o bá mọ̀ ló mọ̀ ọmọ sọ pé ọmọ tó bá mọ̀ àwọn tó mọ̀ tó bá mọ̀ mọ̀ tó bá mọ̀ tó ló tó ṣe ń lọ síta níta bá àdáta ẹni sọ pé tó o bá mọ̀ ló mọ̀ àwọn tó mọ̀ tó bá mọ̀ mọ̀ tó bá mọ̀ nà òkè pẹ̀lú ọ̀rọ̀ dídí ohun tó mọ̀ ilé tó mọ̀ àti pé tó o bá mọ̀ ló mọ̀ tó tó àwọn tó mọ̀ tó bá mọ̀ mọ̀ tó bá mọ̀ àwọn àbá àlọ́ bàbá ronú ní ìgbà pé a sọ pé alágbègbè ni alágbègbè ni tó ń lọ ọjọ́ rẹ̀ ìdí ìgbọ́kọ̀ tàbí tó wọ́n ní bíbí ní ọjọ́ bá rẹ̀ ṣe pé ìkílèmù pé àwọn tó mọ̀ tó pamọ́ tó mọ̀ tó pamọ́ tó pé látúwá ní ọmọ ogun fine à ń bọ̀ wá kà àwọn àjẹnú kan tó jẹ́ mùsùlùmí tí wọ́n máa ń ra àwọn mùsùlùmí tó nífẹ̀ẹ́ ra wọn wọ́n sọ pé kádàrá wí ó ní ọ̀rẹ́ òun kan ó ní àwọn àjẹnú rẹ pé wọ́n ń sábúrú fún yàn àmọ́ tó bá ti bá burú wà ní bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́ wà lé rẹ̀ ó ń díẹ̀ náà lẹ́gbẹ̀rẹ̀ báyìí wọ́n máa bá ọ ní ojú ni ó lóun ṣe ti kó fóun ní àṣírí ọ ní kò fún fóun ó di ìṣubú lérí ni àwọn àjẹnú tó jẹ́ ìwọ́lọ́wọ́ àmọ́ ètò tó yẹ wọ́n rẹ̀ tíráàtì máa dẹ̀ nílẹ̀ kó máa gbé sí ilé ayé tiẹ̀ ó di wọ́n àmọ́ gbé bẹ́ẹ̀ tó bá fẹ́ kọlù ọ́ kó sọ pé ó sàbàtà yóò ọ̀ lọ ó di tó bá fẹ́ kọlù ọ́ wọ́n náà lọ sí wọ́n fi wá mi wá ń tẹ̀lé wá nínú àkọ́ ó di yẹ yàrá mú ìdí náà yóò gbé rẹ̀ nùrùdín. àwọn ìyàwó nìkan nìkan ní kánò hmm. àwọn àjẹrú yẹn eh, wọ́n lù tán fi sọ pé ṣàfáwọn wọ́n ti sọ pé ṣàfáwọn. lọ́sùn nígbà ọlọ́run yà máa yóò sọ pé báyìí báyìí báyìí gbà sì sànù. àwọn ìṣòwò yóò di kéré báwo lè wa nà sọ àlè omi nà àbí dànù. kàdúgbò ilé àná wọ́n wá sí jòkó lókè ní alẹ́ ẹ̀jẹ̀nú pé àwọn tó gbọ́ta lè gbọ́n wa ó díye wa